títí o àárínira bàtà. nítorí bó ṣe. ará tó sọ ní ọ̀run tí ayé mi ti jí ara wà ara wò ó olówó àpò rẹ̀ omi mi tó mi lẹ̀ ọ̀rọ̀ kan yí bọ̀ bàbá àwọn ẹrú àdánù bínú jọ. Bye. Hallelujah. Praise the Lord. Hallelujah. Ẹ já gbàdúrà. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ọba tó pè ní pàtàkì àgbẹ̀ ọ̀gá fún àkókò yìí. Àyànlógún fún orí ọ̀fẹ́ tó fún wa. Àgbẹ̀ ọ̀gá fún àánú ìwọ Jésù lórí ayé wa. Ẹni mọ̀ Ísírẹ́lì lórúkọ Jésù ló agbọ̀pẹ̀. Àyànlógún fún àánú ńlá agbóga fún ọwọ́ ìràpadà ìwọ jésù lórí ayé wa ẹni mọ israẹli lórúkọ jésù olúwa gbọpẹ́ olúwa gbàyìn bàbá àyàn ọ fún iṣẹ́ ìyanu ìwọ Ọlọ́run àyàn ọ fún iṣẹ́ agbára ìwọ Ọlọ́run àyàn ọ fún iṣẹ́ ìwòsàn ìwọ Ọlọ́run agbóga fún ohun tó ń ṣe a fún ohun tí wàá ṣe lọ́wọ́lọ́wọ́ ẹni mọ israẹli lórúkọ jésù olúwa gbọpẹ́ wọ ẹ̀mí iṣẹ́ kan lọ́wọ́lọ́wọ́ bóyá ṣiṣẹ́ rẹ wo ẹ̀mí mọ́ gbogbo ọkàn fẹ́ rí ọ fara rẹ hàn manifest yourself o God show yourself stronger and let your name alone be praised at the end we will return all the glory and honor to your name in Jesus name we pray amen bẹ́ẹ̀ kó gbó ohùn rẹ sókè láàárọ̀ yìí níwájú ẹni tó ní ọ I want you to lift your voice before your creator today. ń kó yin ọlọ́run yìí ibi tó bá yí rẹ dé ohun tó ṣe I want you to thank him for everything concerning your life concerning your children concerning your family ẹ kò dúpẹ́ lórí ohun gbogbo lórí ayé rẹ ni lórí ayé ọmọ I want you to thank him and bless the Lord for great things that has been happening in your life ẹ kò yin ọlọ́run fún ohun tó ti ń ṣẹlẹ̀ ní ayé rẹ pátápátá dẹ́gbẹ́ dúpẹ́ fún ọwọ́ àǹfààní ńlá tó fún ọ ọwọ́ ògo èyí tó fi pa ayé rẹ mọ́ somebody give thanks to God kí èèyàn kó gbóhùn rẹ̀ kó sókè sí ọlọ́run ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù yìí o ẹ ká gbé ẹni tó lágbára yìí ga ọba tó lágbára ọba tó lágbára ọba tó lágbára ọba tó lágbára ọba tó lágbára lórí ohun gbogbo ọba tí ìyanu ń bẹ lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ kó gbóhùn rẹ̀ sókè sí ọlọ́run yìí bẹ́ẹ̀ kò yin ọlọ́run yìí I want you to thank this God bẹ́ẹ̀ kò yin nínú ìwà mímọ́ rẹ̀ I want you to thank him in holiness in holiness of him bẹ́ẹ̀ ká gbégbá torí pé alágbára ni ọba tó ń bá wa ṣe ọba tí ò dúró dànù ọba tí ò jẹ́ kó rí bí ayé ṣe rò ó ọ̀tá ń rò lọ́nà ṣùgbọ́n ọlọ́run ni ò gbà ọ̀tá ń gbèrò rẹ̀ ọlọ́run ni ò fún wọn ṣe mọ́lọ́run lanu kó gbé ohùn rẹ sókè síwájú ọlọ́run yìí mo fẹ́ kó yẹn tó lágbára ẹ̀ lógo mo fẹ́ kó gbé ọlọ́run ẹ̀ ga mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ jésù yìí mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ọba tó pọ̀ nípa àtàgbára mo fẹ́ kó gbé ọlọ́run ga mo fẹ́ kó yìn mo fẹ́ kó yìn fún iṣẹ́ rẹ̀ mo fẹ́ kó yìn fún ẹwà rẹ̀ mo fẹ́ kó gbé ga mo fẹ́ kó gbé ga mo fẹ́ kó yìn pé jésù ṣó abániṣe tó bá mi ṣe o aláṣeyọrí tó bá mi ṣe láṣeyọrí ọba tó bá mi ṣe tí òjòjú ó tì mí. ẹ gbé ọlọ́run yẹn ga ọba tí òjò dànù ọba tí òjò káyé fi ọ́ ṣe ẹ̀yẹ́ bàbá mo yàn ọ́ mo gbé ọ ga olódùmarè mo yàn ọ́ gbẹ gbé ọlọ́run ga màmá gbé ọlọ́run ga lọ́wọ́lọ́wọ́ mo fẹ́ kó yìn ín. méjì mọ́ ojú mọ́ rí mọ́ bá ọ. ọba tí ò jẹ́. Jésù yìí bẹ kò yìn ó fẹ́ ó fẹ́ ọkàn ọpẹ́ Ọlọ́run fẹ́ ọkàn ọpẹ́ ní gbogbo ọ̀nà ó fẹ́ kó ronú tó ṣe yẹn ilé ètò òṣì yẹn kó mọ ẹ kò fẹ́ kó ẹ ìyẹn la máa ń rò gbogbo ìgbà ó lọ́wọ́ tí ì dá mi lóhùn ó lọ́wọ́ tí ì fún mi ó fẹ́ kó orílẹ̀ ètò ti ṣe kó wá lè ṣe míì ó lágbára o Jésù ṣe o nínú àwọn ọ̀run. Ìwọ ló tó láti gbéga nínú àwọn ọ̀run. Ìwọ ló tó láti yìn nínú àwọn ọ̀run. Ìwọ ló tó láti gbéga nínú àwọn. fún ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo olúwa dáríjì olúwa dárí àṣírí èmi jì mí ó ní tí n bá pa ẹ̀ṣẹ̀ mọ́ ní àyà mi làmí ìrìn tí ìwọ tó olúwa bá tẹ ó ní tí n bá pa ẹ̀ṣẹ̀ mọ́ ní àyà mi làmí ìyẹn ò ní ọ̀kan ròmú kúwàdà ẹ o ó ní tí n bá pa mọ́ ní mi láì lọ síwájú ọlọ́run láti ọgbà ilé tí mo jẹ́rìí if you see if you confess our sin not only that we confess The great part is the repent of it, of a changing of heart from it, of total turnaround from that very sin. Ohun tó ṣe pàtàkì ni ẹgbẹ́ olúwa dáríjì mi, dáríjì mi, dáríjì láti mọ̀ pa máa tún ṣe mi. <laughs> Ó ti o, ẹ ká sọ fún Ọlọ́run, Ọlọ́run jọ̀ọ́ dáríjì mi fún mi ní ọkàn ìrònúpìwàdà tòótọ́ a true repentance of heart. Mú mi ronúpìwàdà tí ọkàn ìrònúpìwàdà ò bá ti ṣẹlẹ̀. sọ fún ọlọ́run olúwa mú mi ronú kó gbogbo in all my sin ìbí lásán yẹn gan ẹ̀ṣẹ̀ ni olúwa mú mi in all my ways that did not please you gbogbo ọ̀nà mi èyí tí òun náà ìwọ dùn olúwa mú give me a true repentance of heart bí ìgbé sọ pé àlẹ́ ẹ̀ṣẹ̀ ah, ní ẹ̀ṣẹ̀ kankan èèyàn mímọ́ ni bíbélì pé à ń tara wa jẹ ní ó ní òtítọ́ kò kò sínú wa ó ṣùgbọ́n tá a bá mara gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ olúwa ẹlẹ́ṣẹ̀ ni mí wá fún mi ní ìrònú pé òwò àdà tòótọ́ jẹ́ kí ọkàn mi kó yí padà sí ìwọ ọlọ́run let my heart turn towards you ìfẹ́ rẹ jó wọnú ọkàn mi lọ látòní lọ let your love fill my heart ìfẹ́ rẹ kó jọba nú ayé mi your love let it reign in my heart porúkọ jésù dáadáa ohun tó lè mú ìyapa láàrin àti ọlọ́run àti ènìyàn yẹn náà tell the Lord that Lord Jehovah God to forgive every sin olúwa dárí àṣírí gbogbo jìmẹ́ fún mi ní ọkàn ronú pùwàrà tí ó tọ́ jẹ́ kí ìjọba rẹ máa bọ̀ ní ọkàn mi jẹ́ kí ìjọba rẹ máa bọ̀ ní ayé mi ìwọ ìjọba jésù the kingdom of God máa bọ̀ ní ayé mi lọ́wọ́lọ́wọ́ orúkọ jésù dáadáa kí ìjọba Jésù máa pọ̀ ní ilé rẹ let the kingdom of him ìjọba rẹ̀ kó máa pọ̀ ní ayé rẹ olúwa wọnú ọkàn mi wá gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa mo fẹ́ ká béèrè fún agbára Ọlọ́run I want you to ask for the power of God ọ̀pọ̀lọpọ̀ a máa ń ignore ẹ̀ a máa nǹkan mi èèyàn ò lè ṣe there are certain things you cannot do it because kò sí agbára láti ṣe there is no power to do it gbà mí ò lè fẹ́ di ẹni ọlọ́lá láyé tí ò sí agbára ti ṣe bẹ́ẹ̀ máa rí pé èèyàn máa ń you put effort to things because agbára àti ṣe agbára kan lèèyàn fi ń ṣe rere mo fẹ́ kó obìnrin fún agbára ńlá kó balẹ̀ ọ ẹnìkan pè mí gbà kan ó ní ohun tó nídìí rèé mo rí pé ó ti ṣe máa béèrè fún agbára ọlọ́run hmm. tí agbára ọlọ́run bá ti wọlé ogun àṣẹ torí pé pé pé tí agbára bá dé kíníyàn ò lè mú ọmọlẹ̀ mọ́ ìwọ ti di alágbá ó sọ fún un gbà tó sọ fún ìsọ̀ ó ní ìgbà tí ìwọ bá di alágbára tán ó ní àjàgà rẹ̀ the load upon yóò jà ó ní ìgbà tí o bá di alágbára so ọlọ́run fẹ́ kí èèyàn di alágbára mẹ́kọ̀ọ́ béèrè fún agbára yẹn gbàgbé nípa owó yẹn owó yẹn pásítọ̀ owó ni mò ń wà náà pásítọ̀ owó ìgbẹ́dù mi mò ń gbàdúrà fún ayé ò fẹ́ kó o rí gbà torí kò sí agbára tí agbára bá wà wọ́n lè dènà ayé ẹ̀ tí agbára bá wà wọ́n lè gbé ọ sánlẹ̀ ẹ pọ orúkọ jésù olúwa sọ mí di alágbára agbára ńlá kó bà lé ìpín mi lónìí hmm. agbára ńlá wọnú ayé mi wá agbára ọlọ́run wọnú ọkàn mi olúwa gbé mi wọ̀ bí iná ìwọ ìpín mi gbàgbára kó dìde lẹ̀ gbogbo ayé gbogbo gbogbo ayé tí ayé ní kó jókòó gbogbo agbá gbogbo ayé tí ayé tì mọ́lẹ̀ ẹ pè jésù ìwọ agbára ńlá agbára ńlá látòkè ọ̀run wá ó yá balẹ̀ ìpín mi lónìí kò tá lè pori slider ask for the power of God to fill your life olúwa gbé ayé mi wọ̀ mo fẹ́ dìde nàró porúkọ jésù mo fẹ́ ṣèfẹ́ mo fẹ́ tẹ̀lé ọdọ́pin mo fẹ́ fẹ́ ọ porúkọ jésù sọ mi di alágbára mo fẹ́ kó béèrè fún agbára ó ju owó lọ tó ń béèrè owó tó o rí yẹn torí pé agbára ò tí ì dé ni òun lọ́jọ́ kan yí bísínẹ́sì yẹn dànù mọ́ ọ lọ́wọ́ ẹ porúkọ Jésù sọmídára gbà lónìí agbá alábàlẹ̀ ayé mi Olúwa gbé mi wọ̀ agbá amádàrí kan agbá tí ò ṣe wò lójú agbá tí ò ṣe fọwọ́ kàn ẹ porúkọ Jésù sọmídára gbára Olúwa gbé mi wọ̀ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa àwa láàmọ ètò àwa gan láàmọ ìdí agbára àwọn ẹni ayé yìí wọ́n mọ̀ the people of this world knows it very well ẹlòmí ò dúró asán bó ṣe wo yẹn o ẹlòmí ò dúró sẹkẹlòmí kò ṣaṣọ ẹ òkè ẹ ṣe òkè bẹ́ẹ̀ni ẹlòmí ìyàrá ẹlòmí ò ṣe wọ o níbo má tiẹ̀ má dé bẹ́ẹ̀ àwọn ẹni ayé yìí wọ́n máa wọ́n mọ̀ wọ́n ń wa kiri ni tí wọ́n mọ̀ pé ayé gangan kò easy ẹ̀ wọ́n á wọnú ẹgbẹ́ wọ́n á wọ gbogbo ẹ̀ lọ ìwọ tó o bá sì lè ṣe kò ṣe é dákẹ́ sí i ìyẹn láti béèrè fún agbára Jésù nígbà yẹn yóò gba agbára àìrówó yẹn agbára kan ní òjò orí there's one power in your life àláṣeyọrí yẹn there's one power that is delaying you things that is going on in your life ìkankan ló ń bẹ ń di ẹ̀ ẹ bá ní nǹkankan ò sí ó ń tara ẹ̀ ní ẹ bá sọ fún ọ pé nǹkankan ò sí ẹni ẹ gan kó sọ pé nǹkan ò sí wọn ń ṣe náà kó má bàa láyé nǹkan ń bẹ mẹ́wàá wà ẹ pọ̀ orúkọ Jésù Olúwa sọ mí di alágbára lónìí tọmọtọmọ ayé mi ayé mi ò gbúdọ̀ bàjẹ́ ọ̀tá ò gbúdọ̀ yí ìpín mi dànù ẹ pọ̀ orúkọ Jésù sọ mí di alágbára gbé mi wọ̀ bí náà empowered me o God ẹ gbé mi wọ̀ mo fẹ́ ṣe rere ẹ gbé mi wọ̀ èmi náà fẹ́ mú un rere ẹ gbé mi wọ̀ kí ìpín mi má bàa sọnù ó yá ó yá lanu kó gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù Olúwa gbé mi wọ̀ Olúwa gbé mi wọ̀ gbàdúrà Olúwa gbé mi wọ̀ tọmọtọmọ Olúwa gbé mi wọ̀ tayátayá orúkọ Jésù sẹ́ẹ́ ẹni mọ Ísírẹ́lì gbé ayé mi wọ̀ gbé ìpín mi wọ̀ ìwọ ayé mi gbàgbára dìde ńlẹ̀bi táyé fi ọ́ sí ìwọ ìpín mi gbàgbára ní orúkọ Jésù ìwọ iṣẹ́ mi gbàgbára po orúkọ Jésù ayé ọmọ mi gbogbo gbàgbára ẹ gbàdúrà ní orúkọ Jésù iṣẹ́ tó ń wá yẹn àìríṣẹ́ ṣe yẹn tẹ́ pé wọ́n rí ọ pé àyìn kankan ló ń di ọ lọ́wọ́ gbàgbára ńlá kó o lè rí yíkàràbà kú ṣàtẹ̀lìyà ask God to empower you ẹgbẹ́ ayé mi wọ̀ ẹgbẹ́ ìpín mi wọ̀ ẹgbẹ́ ayé mi wọ̀ ẹgbẹ́ ìpín mi wọ̀ ayé mi gbagbára gbagbára kó dìde ńlẹ̀ ní orúkọ Jésù lọ́wọ́ ìrákòrò gbagbára kó dìde ńlẹ̀ kó bọ́ sí fún ọ láyé gbagbára kó dìde ńlẹ̀ kó ṣe rere gbagbára kó dìde ńlẹ̀ kó rí bá ti ṣe gbagbára kó dìde ńlẹ̀ kó rọ́nà gbégbà gbagbára kó dìde ńlẹ̀ ní orúkọ Jésù kí ìyanu kó ṣẹlẹ̀ gbagbára kó dìde ńlẹ̀ kí ọ̀nà mi kó là ó yá ó yá béèrè fún agbọ́rọ̀ ń bà lémi agbọ́rọ̀ ń bà lémi agbọ́rọ̀ ń bà lémi láti ṣèfẹ́ rẹ bàbá láti tẹ̀lé ọdún pẹ́ ní orúkọ Jésù kí n má bàa sọnù gbúàdúà lórúkọ Jésù kìsì olúwa wa ẹ pé orúkọ Jésù olúwa gbọ́ mi ní agbára wọ ọmọ mi lágbára kí ọjọ́ ayọ̀ mi má bàa bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ayọ̀ ẹ̀ lọ́ndọ́dẹ ẹ sísítà yẹn ẹ fi lẹ̀ má wọrí kí la ṣe fún ní ìsẹ̀ ẹ̀fílẹ̀ má wọ̀rẹ̀ máa mọ́bi tá a máa ti mú. olúwa wọ̀ mí ní agbára kí ọjọ́ ayọ̀ mi má bàa sọnù kó má bàa yí dànù there is one day tí tí ọkàn yẹn that you are putting hope ẹjọ́ kan báyìí èmi náà lọ́kọ èmi náà láyà ẹ orúkọ olúwa wọ̀ mí lágbára kí ayé má bàa yí ọjọ́ ayọ̀ mi dànù kí oore má bàa bọ́ sọnù mọ́ mi lọ́wọ́ ìwọ ayé mi gbàgbà wọ̀ mí ní agbára ńlá olúwa gbé mi wọ̀ bí iná kí ọjọ́ ayọ̀ mi má bàa bàjẹ́ ọjọ́ ìrètí mi tó ń dóde ọjọ́ kanjọ́ kan ìyanu á ṣẹlẹ̀ olúwa wá bí ayé mi lágbára aṣọ́nà tó ẹ̀ ń pàwájú kó lè rí ọjọ́ ayọ̀ ẹ̀ ẹ pọ orúkọ jésù olúwa wọ̀ lágbára kí ogun èpè kó padà lẹ́yìn mi olúwa wọ̀ lágbára kí ìmọ̀ òkùnkùn kó di asán láàárọ̀ yìí olúwa wọ̀ ní agbára níbi tí ayé fi ìpín mi sí kí n lè jáde ó yá màmá ń bolo wa wúrà kàtọ́ bẹ wú ṣàdé sọ́dàdúà orúkọ Jésù orúkọ Jésù Olúwa wọ̀ wá ní agbára ńlá Olúwa wá ayé wa lágbára wá ayé wa tọmọtọmọ ní agbára à ń fi agbára rẹ ní orúkọ Jésù ó yá béèrè fún màmá béèrè fún agbára yẹn ó ju owó tó ń bè lọ tó bá lágbára wà rọmọ bí ní orúkọ Jésù tó bá lágbára wà ríṣẹ́ ìwé ìgbélu yẹn yóò yóò dé gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa mo. Oh. jésù agbára tí fi kúrò lóko ẹrú eléyìí agbára tí ẹ̀tọ́ tèmi ò fi bọ́ sí fún mi ẹ sọ mi di alágbára empowered me ìwọ orí mi gbàgbára kò gbúdọ̀ burú o kò gbúdọ̀ gbàbọ̀dẹ̀ tí ayé fi ń lọ̀ ọ́ agbára yí bí dànù agbára dábì padà sórí oníbi agbára dépè padà sórí elépè ẹ pọ orúkọ jésù màlíbà ẹrú sàtẹ brandẹ tẹ bíkú ṣàtàyàbà ẹ sọ mí di alágbára ẹ sọ mí di alágbára gbọ́ àdúà lórúkọ Jésù Kristi olúwa wa ayé náà ò kí ń dààmú ẹni tí ológo torí pé ológo láyé fi ń dààmú ọ ẹta yóò bá dààmú méjì rí bẹ́ẹ̀ kò ní ògo kankan mọ́ ọ̀hún ti fínísì ẹ̀ ṣùgbọ́n tó bá níbi ayọ̀ tó fẹ́ lọ ayé ó gbòrí òkè and if you have a place to go in life the enemy will rise gbèrè pé even though the bible put it there surely they shall gather pé dandan wá kóra wọn jọ gílẹ̀ náà fẹ́ fẹ́ kóra wọn jọ torí pé o fẹ́ ṣe rere ìwọ náà fẹ́ jẹ́ èèyàn ah, ẹ fi mí lẹ́mìí fẹ́ bí mo ṣe wà mo fẹ́ wà ẹ ò bóyá tó bá wà bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n èmi náà fẹ́ dín là èmi náà fẹ́ jẹ wọn mọ́ èmi náà fẹ́ ṣàṣeyọrí ọ̀tá yóò gbè mú ṣùgbọ́n ó ti sọ ìṣubú wọn tó bá dó ti òun ọlọ́run ti sọ àsọtẹ́lẹ̀ nípa tiwọn God have prophesied concerning them ó ní àwọn tó kóra wọn jọ wọn ó ṣubú àwọn tó dìde nítorí tiẹ̀ wọn ó lulẹ̀ ó ti sọ tó bá ti dó ti Ọlọ́run ó ti sọ ohun tó gbẹ̀yìn ọ̀tá ẹ̀ ìwọ ni kó wá múra ẹ porúkọ Jésù gbogbo ìdìkidì every bondage gbogbo ọwọ́kọ́wọ́ every evil hand ẹ jáde lára mi porúkọ Jésù every bondage gbogbo ìdìkidì every evil hand. gbogbo ọwọ kọwọ, ẹ jáde ayé mi ọwọ afárí sẹ́yìn the hand that is delaying the blessing ètò wọlé wọ ọ̀nà mi ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ní àárọ̀ yìí ó yẹ jáde ìwọ́wọ́ gbèsè ìwọ́wọ́ àláṣẹ orí àìlọ́kàn àìfọkànbalẹ̀ ó gbogbo tó wọlé lọ́sàn-án gbogbo tó fún àárọ̀ wọlé ayé rẹ gbogbo tí ń gbèrò láti wọlé náà ìwọ́wọ́ ibi jáde ìwọ́wọ́ ìgbèkùn jáde mọ́nà ńlá ni kò gbàdúrà ọwọ́ ẹ̀ṣẹ̀ jáde ó yá lift your voice and talk to God gbogbo ọwọ́ àlejò kálejò gbogbo ọwọ́ ogun orúkọ Jésù jáde lọ́wọ́lọ́wọ́ yìí lanu kò gbàdúrà orúkọ Jésù jáde lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo ọwọ́ kọ́wọ́ gbogbo ọwọ́ ìkàyà mà ilẹ̀ pẹ̀rù ṣàìdá lípẹ̀rù sọ̀ńtò pẹ̀rẹ̀ndẹ̀tẹ̀lẹ̀ màyà kutu mbẹrẹ kàtà tayara gbogbo ọwọ́ ìka ènìyàn jáde ọwọ́ tí ń bínú sí ayé mi jáde ọwọ́ ajánilógún let that hand leave your life ní orúkọ Jésù gbogbo èṣù òkùnkùn di asán lórí ọ̀rọ̀ mi lónìí gbúàdúà lórúkọ Jésù Kristi olúwa wa ẹ pé orúkọ Jésù call the name of Jesus olúwa gbàgbà lọ́wọ́ alágbà tí ń fi agbára ẹ̀ e jẹ mí níyà olúwa ọ̀pọ̀lọpọ̀ eh, eh, eh, míì wọ́n lè má expose ẹ sí family ọ̀pọ̀lọpọ̀ mi ò tiẹ̀ mọ family kankan mi ìdè á mọ family náà mi mọ bàbá bàbá mi náà mi ìtẹ̀ ń lọ gbogbo ẹ̀ which is true ṣùgbọ́n tó tún táyé ti pèsè sínú ìran ó wà ń bẹ̀ ogun pọ̀ lóríṣiríṣi ogun ọ̀rẹ́ wà ogun aládùúgbò wà battle is all over ogun inú ìjọ ṣọ́ọ̀ṣì ogun náà kẹ́kẹ́kẹ́kẹ́ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hallelujah kò síbi tí ò sógun battle is all over ṣùgbọ́n ìṣẹ́gun náà dòdì ọ́ ẹ porúkọ Jésù jẹ́ kí ogun náà ṣẹ́ lónìí let the battle be over ogun tí ń bẹ́nu ìran ogun tí ń bẹ́nu ayé mi that battle that's in your life gbogbo ọwọ́ ẹ̀ka ènìyàn jáde lára mi let every evil hand leave me gbogbo ọwọ́ ogun adánidúró ọwọ́ tí ò fẹ́ kí n ṣe rere that hand I don't want you to prosper gbogbo ìpàdé òkùnkùn torí o tèmi lónìí bí ìpè ta ló wọlé alágbára lọ who will enter into a strong man's house èyí tí ó sọ fún alágbára mú ẹ̀tọ́ mi fún mi láì ṣe pé kókó bá alágbára yẹn wí alágbára yìí ẹni kò bá wí alágbára yìí ẹni kò bá wí ní kálábà sanda yàrá. Rebuke that strong man your life. Ilya Porisider. Rebuke the strong man your life. Rebuke the strong man your life. Olúwa Barabatim Benoye, ń bẹnu ayé mi. Ilà yaba kàtà yaba. Màtọ́tò tó ń pèrè de kàtà. Màṣútò pẹ́ndẹ̀ tètè. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa mo gbàdúrà ẹnikẹ́ni tó bá ń jẹ́ Fisáyọ̀. Ọ̀run kó fọwọ́ kàn níbi tó bá wà. Àmín ọ̀run kò fọ́ kàn ọ́ níbi tó bá wà àmín lórúkọ Jésù orúkọ ẹ kó rò ọ́ àmín ayọ̀ ẹ kó pọ̀ sí àmín ọ̀nà rẹ ò ní dúdú àmín ò ní ṣìnà láyé àmín gbogbo ẹni tó bá ń jẹ́ láyọ̀ ní o lórúkọ Jésù ìyanu kó ṣẹlẹ̀ àmín tó bá jẹ́ fún mi láyọ̀ ni tó bá jẹ́ ìyanu kó ṣẹlẹ̀ àmín bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ jésù kristi olúwa wa ẹ pé orúkọ jésù olúwa dìde fún ayé mi lónìí lord arise from alive. life gbogbo alágbá tó jókòó lórí ẹ̀tọ́ ohun tó tọ́ sí mi láyé every strong man that seated upon the word belongs to you alágbá tó fi ẹ̀tọ́ mi ṣe ìjókòó the strong man that sit upon my blessing remember jesus told us the scripture told us that who can enter into a strong man's house ta ni ó wọlé alágbá lọ tí wọ́n gbé ká kó sọ fún alágbára pé please fún mi lẹ́tọ̀ọ́ mi alágbára ti kí n máa lọ máa mú lọ ó ní wàá kọ́ di wàá kọjú kàsí alágbára yẹn ni alágbára ò fẹ́ filẹ̀ ìwọ ló ní gbà ẹ pọ orúkọ Jésù gbogbo agbára àjèjì every strong man gbogbo agbára tó fi ẹ̀tọ́ mi ṣe ìjókòó every power that sit upon my blessing gbogbo agbára tó fi ẹ̀tọ́ mi ṣe ìjókòó gbogbo agbára tó dí ọ̀nà máa yé mi ní orúkọ Jésù alágbára tí ò fẹ́ kó rọrùn alágbára tí ò fẹ́ kó débi tó yẹ kó dé alágbára tí ò fẹ́ kó jubi tó yẹ kó wà lọ ẹ pọ orúkọ Jésù óyá óyá óyá óyá óyá yìí náà bá ló bó kó parí a óyá ní orúkọ Olúwa tẹ́rí ẹ̀ bá tẹ́rí ẹ̀ Olúwa tẹ́mi gbọ́ tẹ́rí ní orúkọ Jésù Olúwa tẹ́rí alágbára bá ní orúkọ Jésù let the strong man destroy the strong man in the name of Jesus olúwa tẹ̀lé alágbára bá alágbára tí ń bẹnu ayé mi ní orúkọ Jésù alágbára tí bẹnu ayé mi látàbàrú sọtọ yaba the strong man that seem alive ní orúkọ Jésù the strong man that seem alive olúwa tẹ̀lé alágbára bá alágbára lórúkọ Jésù kò ṣègbè gbọ́ àdúà ní orúkọ Jésù Kristi olúwa wa ẹni tó bá ń lé tó bá ó dẹ kó lọ́ọ̀tá if you are seeking for great things in life the enemy ọ̀tọ̀ dandan ni kò guarantee ni kò yẹ pé kinní mi ì mọ anybody mi ìṣẹ̀yàn èmi nìkan mo wà láyé mi I just go on my own forget about it once tó bá ti ń lé ìṣeré once tó bá ti ń rò pé kò ṣeré once tó bá ti rò pé wọn náà fẹ́ jẹun ọmọ láyé ẹni tó tiẹ̀ tó tiẹ̀ sí nǹkan tó kàn ẹ́ tí ò sí nǹkan tó kàn án pẹ̀lú ẹ̀dá don't have anything to do with them òun á máa bínú ẹ̀ẹ́dọ́ ní kankan wọn ọjọ́ bí family kankan o àti ilé ìtajà bí gangan náà èèwọ̀ nìkan ó sì jẹ́ pé wọ̀ nìkan láàrin gbogbo wa bẹ̀ ẹlòmíì á sọ pé wọ̀ ló tún ń ṣe o á máa dìde mọ́ ọ tó àrò pé torí pé wọ̀ ló ń ṣe o ẹlòmíì ogun tó wà lónìí ẹlòmíì bóun bá òun jà òun sì bá jà ogun tó fi ń lé ọ kiri nìyẹn ẹni tó ní pé ìwọ ló ń ṣe òun ó sì ṣe tó sì ń dìde mọ́ ìwọ pé àníṣe òun máa ba tiẹ̀ jẹ́ òun náà máa òun náà máa ẹ òun dìde mọ́ ìwọ ò dìde mọ́ gbogbo alágbá tó ṣì ọ mú ẹ o alágbára tó ṣe ayé rẹ mú ẹ tó wò pé kó lulẹ̀ ẹni tó bá ń wá ìṣeré láyé ó dán kí ọ̀tá òun gbàgbé ẹ̀ wẹ́dá wọn bí ọ sí ìdílé kan forget about that once you are aiming for great things in life or Sátánì ni ọ̀tá wa or one the number one enemies of our life òṣè òṣè once you are image of God ó ń bínú ẹ gbogbo àwọn yàkọ yàn á kà sign fún ọ má bá mi lé ilé e e káàkiri jọ ń tó Ọlọ́run má bá mú ilé ìbámu délé mọ́lẹ̀ o ẹ pọ orúkọ Jésù olúwa paná ogun tí ayé ń gbé lórí mi lord quench every fire upon my life olúwa paná ogun nínú ayé mi ogun má ṣe rere the battle not to prosper ogun má ro rere mú not to have thing, good things in life ogun má tẹ̀gbẹ́ ogun kéèyàn fẹ́ ṣe kó máa lọ kéèyàn máa kó máa struggle to get things. ogun tó máa ń mú nǹkankan tó máa ń mú when you want to do things in line that battle that make it tough táwọn káka débẹ̀ lọ́wọ́ fún ọ tó bá ti kàn ẹ́ a ogun tó mú nǹkan lé mọ́ mi ogun tí ò fẹ́ kí n jẹ́wọ́ mọ́ ẹ pọ orúkọ Jésù ogun tí ò fẹ́ kí n láyọ̀ ohun tí mò ń fẹ́ ogun tí fẹ́ kí n want to get it that battle that don't ogun mọ́ ṣe rè ẹ porúkọ Jésù lónìí láàárọ̀ yìí this morning lọ́ọ̀ bá mi sọ di asán ọmọláwọn lanu kó o gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù ogun tó fi ẹ̀tọ́ mi dùn mí that is troubling your life ogun tó fi ẹ̀tọ́ mi dùn sọ́ńtọ́sọ́ bí tó ti ń ṣe ọ fún ọ ogun tí ò fẹ́ kí n gbádùn àwọn ọmọ mi ní orúkọ jésù gbogbo ogun tó dòtì mí èyí tí ayé gbé dìde sí mi èyí àwọn ìkànnì àtẹ̀sù rẹ̀ màtátàtàlí parosata èyí tó gbé ti jẹ́ mi ogun tó fẹ́ kí n ju bí mo ṣe wà lọ ogun tó ní kí n máa rákòrò ogun tó ní kí n wà ní ìyà yìí ní orúkọ jésù ọlọ́run ba ogun náà wí lónìí olúwa báwí báwí báwí báwí báwí báwí báwí ah, olùwàrà ah, báwí ó ah, oh, mà kápá rúṣàtọ kadàbà mà sótótótótólíà mà tótótólikaba borúkọ jésù búàdúà lórúkọ jésù kristi olúwa wa ìwọ tó ti ṣe àpẹẹrẹ yẹn má jẹ ká tún. kọ́kọ́ wá lákàkọ́ mò ń wò báyìí mo gbójú ṣe àgbàbí àdúgbò àgbà ṣé mò ń. ìpín tí mo dárúkọ yẹn tí ayé jókòó lé ọlọ́run kó lé wọn dìde kò mẹ́ẹ̀ ìpín tí ayé ìpín ayé tí ayé jókòó lé ọ̀run kó lé wọn dìde kò mẹ́ẹ̀ let God push them away ìpín rẹ tí ayé jókòó lé kólúwa kó lé wọn kó bẹ́ẹ̀ gbogbo tó yẹ ti kó tó ti kan ayé ẹni èyí tó jìnnà sí ayé ẹni gbogbo tó yẹ kó ti kan ọmọ ẹni láyé èyí tó jìnnà ọ̀run kó dá padà àmín sàmì dáadáa ah, ah, olúwa dá padà ah, tí mò ń wò yìí bẹ́ẹ̀ pé eh, ṣé eh, ọmọ ló dúró síwájú bẹ́ẹ̀ pé èèyàn ń to láì lẹ́gbẹ̀ẹ́ tó láì omi tẹ́ tẹ́ tò sí sọ pé kí nǹkan jáde fún yín tàbí ọmọ ní orúkọ Jésù orúkọ gbé jáde àmín bẹ́ẹ̀ ni dó lásán láyé àmín bẹ́ẹ̀ ni ó sì rí Jésù Olúwa wa ẹ pé orúkọ Jésù Olúwa rán ìjì rẹ láti ọ̀run wá kó fẹ́ gbogbo ogun ayé mi dànù Olúwa rán ìjì rẹ láti ọ̀run wá o mọ èèyàn kankan o mọ èèyàn ní family that doesn't mean anything ohun tó wà lára àǹdí ẹ̀ ń kọ́ ohun tó ti pè sínú ẹbí ohun tó ti pè ẹlòmíì ogun ìyá ẹ̀ ní ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí ìyá ẹ̀ là ń bá jà tó fi kàn án pé màmá yìí wàá gbà lórí ọmọ ogun màmá ogun bàbá lẹ́lòmíì ń jà tó fi kàn ẹ́ pé màmá yìí wá màmá yìí wọ òṣè kankan tiẹ̀ ṣùgbọ́n òun ló ń bá jà tó ń bá màmá rẹ̀ jà wọ́n lè ń bá ìwọ náà jà àníṣe ẹ má jẹ́ ẹ jẹ́ kí ìyà àwọn ọmọ ẹ̀ ẹ wò ó lẹ ò mọ nǹkan ó mọ yàn ń fámìlì kò mí nínú ti gbàgbé ń pa ẹ mi lọ sọ́dọ̀ wọn gbàgbé ẹ ẹ ogun inú iṣẹ́ gan tí ò múra gan á sọlú ẹ mọ́lẹ̀ ẹ gbọ́ orúkọ Jésù call the name of Jesus let there be wind of heaven blow every battle away ìjì ńlá kọjá kó fẹ́ gbogbo ogun ayé mi lọ gbogbo pàǹtí tí ayé gbá sínú ayé mi ìlàbàkú sanu prakata yabagaba ìjì láti ọ̀run wá the wings of the Lord ní orúkọ Jésù kó fẹ́ jáde kó gbá gbogbo ogun ìjákulẹ̀ wí mananda baku bokapaya iwogun ìjákulẹ̀ every battle of disappointment ní orúkọ Jésù gbàdúà dáadáa gbàdúà lórúkọ Jésù Kristi olúwa kò gba ìmẹ́lẹ́ ó gba pé kéèyàn múra dáadáa sí ogun ayé yẹn ò ṣe fojú wò you can't just overlook it ẹni tó ń ṣèyàn you can't just ignore it wọ́n ló mọ tó ń ṣe ọ́ ó tó wà ẹ porúkọ jésù gbogbo agbára tó fẹ́ sọ ayé mi sí ipò ẹ̀yìn every power that want to live a backward life gbogbo agbára tó fẹ́ sọ ayé mi di ipò ẹ̀yìn eh, that you want you to live a backward life gbogbo agbára tó fẹ́ sọ ayé àwọn ọmọ mi sí ipò ẹ̀yìn láyé olúwa bágbára ìjẹ́ gbogbo èdè yìí every this word gbogbo èdè tí ayé ti pè sí orí mi sínú ayé mi èyí tó fẹ́ sọ mí di èrò ẹ̀yìn láyé mo pèdè náà jáde ní orúkọ Jésù I also decree in Jesus name ọ̀rọ̀ náà kò dákẹ́ lórí mi let that world come to an end iṣẹ́ yẹn kó dákẹ́ lórí ayé àwọn ọmọ mi that activity let it come to an end in the life of my children gbogbo ọ̀rọ̀ tí ayé sọ every voice over me gbogbo ọ̀rọ̀ tí ayé pèdè sórí ìran mi o every word that be spoken gbogbo ohun tí ayé wí jáde sí mi every word èyí tí ń tẹ̀lé ìpín mi kiri gbogbo ohun tí ayé wí jáde sínú ayé àwọn ọmọ mi o àjàgàdà ìjà lọ́rùn mi lónìí let this yoke break in my life he say by the anointing nípa àfi àmì òróyàn ó ní ìdè máa ń já gbogbo èdè àṣetì gbogbo èdè ìgbèkùn àìsàn ní orúkọ Jésù ìwọ àjàgà yìí nípa agbára ẹ̀mí mímọ́ but this this bondage by the power of the Lord this yoke by the power of the Lord ìwọ àjàgà yìí this yoke já nínú ayé mi o ìwọ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ yìí èyí tí ayé kàn mọ́ mi lẹ́sẹ̀ that have nailed upon your feet ó yá kó já láàárọ̀ yìí ní orúkọ Jésù let that bond let that yoke break ìwọ ìdè já ìwọ ìdè já tó bá já wà á mọ̀ ìwọ ìdè já tó bá já wà á if that yoke break in your life you will know it ìwọ ìdè já tó bá já wà á mọ̀ ní orúkọ Jésù ìdè tí ayé fi di ayé mi bọ orúkọ Jésù màkàndó barúṣàtẹ gbọ́ àdúrà lórúkọ Jésù. you. ńlá kó ṣẹlẹ̀ lónìí let great things happen this morning ìwọ ìṣẹ̀lẹ̀ tí ayé mi ń dúró dè jẹ́ ó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ńlá jọ ṣẹlẹ̀ ìdè tí ayé fi dì mí that that that that bondage that yoke in your life ẹ tí ó já lónìí olúwa jẹ́ kí ìdè já o ti ń gbé kiri tipẹ́tipẹ́ you have been carried all over o ti ń gbé kiri tipẹ́tipẹ́ you have been carrying that thing all over o ti dá mọ̀ lọ́pọ̀lọpọ̀ o tẹ̀tí mọ̀ àkókò tó bá ti ń bọ̀ ẹ pọ̀ orúkọ Jésù ìwọ èdè yìí jánu ayé mi ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ kí ọwọ́ àṣetì kúrò ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ kí ọwọ́ ogun kó kúrò ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ ní it happen ẹ jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ lónìí ìdẹ́jà ó ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ túbú mọ̀ sí the gate of the prison was opened that day for Paul and Silas ẹ pọ̀ orúkọ Jésù ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ nítorí tèmi. ṣẹlẹ̀ nínú ayé mi ìwọ ìgbèkùn kú o ìwọ àmúbọ́ kú o àìlọ́làánú àìrólóore kú o ní orúkọ Jésù àìróore kú o nú ayé ọmọ mi yìí ó yá ó yá ó yá ogun adánidúró kú o ogun adènà ẹni kú o bá orúkọ Jésù gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa I was listening to a word and I was listening to there is nothing called luck that I'm lucky forget about it and there's nothing just happen natural ohun tó ṣẹlẹ̀ sí ẹ kò happen natural because there's someone that control the affairs of men kò sóhun tó happen gbàgbé ẹ dábàá gbé natural ni kò sí nǹkan tó jẹ́ natural things there's a things that control the affairs of life and first things things must give birth in the spirit ohun kọ́kọ́ láti kọ́kọ́ ṣẹlẹ̀ nú ẹ̀mí kó tó farahàn gbogbo ń tà rí lónìí ó ti ṣẹlẹ̀ nú ẹ̀mí kó tó máa di mímọ̀ that many things that is ahead you just see is coming hallelujah there's no you are not in just a luck money and then it's just natural no there's nothing natural the things that control things kan ṣẹlẹ̀ ṣe lónìí inú tó fọ àfọwọ́fà kí ayé di olú ẹ̀ létí àfọwọ́fà náà wà ayé lè di ẹlòmíì létí but kò sí nǹkan tó natural Because God is the one that, I mean, if you say something is natural, God is not in control. There's someone that controls. Even though the Bible talks talk to us in that Ephesians chapter 6. Talk to the one, the one that controls the affairs of the world. We can see that in the life of Daniel. I Adínúwe Daniel, olórí ogun Persia, agbègbè yìí àwọn kan wà tó control àdúgbò ẹ̀. Àwọn kan wà tó control orile I Àwọn kan wà tó control family. àwọn kan wà tó ń kọ́ńtró bíṣẹ́ yẹn jẹ́ pé àwọn ló dúró síbẹ̀ àwọn alágbára òkùnkùn ayé yìí èyí tó wù ọ́ pé kò ní rọ́mọ bí láyé tó sì dúró ti ọ̀rọ̀ yẹn ẹ pọ̀ orúkọ Jésù ọ̀rọ̀ tí ọ̀tá mi dúró tì nítorí lórí ayé mi every word that enemy that stand upon your life ọ̀rọ̀ tí ayé dúró tì ìṣe ayé tí ayé dúró tì every activities of the world tí ó dúró tì nítorí tèmi ohun tí ayé dúró tì gbà níṣẹ́ pé mi ìnirọ́ mọ́ àníṣẹ́ mi ìnirọ́ kọ́ olúwa na agbára ńlá rẹ jáde ó yá bà agbára wọn jẹ́ sọ ìpín wọn di asán sọ ìpín wọn di yẹ̀yẹ́ ohun tí ọ̀tá rẹ dúró tì tó sì dúró tì that they are still standing upon concerning your life say you are not going pé ò lọ Fáráò dúró tì pé àwọn ọmọ ọlọ́run yóò ní lọ àfìgbà tí ọlọ́run rìn bẹ̀ kọjá olúwa rìn bẹ̀ kọjá o somebody lift up your voice let God pass pass over olúwa rìn wọ́n kọjá ohun tí wọ́n dúró tì nítorí ayé mi pé mi ìrírí ìgbélu upon your effort upon the effort that you have put in pẹ̀lú gbogbo ìlàkàkà rẹ àti ìtiraka rẹ ohun tí ayé dúró tì pé àníṣe mi ní bímọ fún arákùnrin yìí ìlí pàórí ṣáìdà pé ìgbéyàwó mi ò ní dúró ohun tí ayé dúró tì bí ọmọ mi ò ní lọ́kọ ẹ tọ́sí dúró lọ́dọ̀ rẹ olúwa bètè wọn jẹ́ olúwa yí ìmọ̀ wọn dànù ó yá yí yí yí yí olùgbà yí gbàdúrà yí lónìí yí ohun tí ayé dúró tì that they are still standing upon ohun tó ń dó lórí àìsàn yẹn fún ẹ ọ̀nà kí àjàgà yẹn já lónìí ọwọ́ ogun kúrò àjàgà yẹn já lónìí ọwọ́ ogun kúrò àjàgà yẹn já lónìí ọwọ́ ogun ìkúrò àjàgà yẹn já lónìí gbúà dúà lórúkọ jésù kìsì olúwa wá ẹ pọ orúkọ jésù olúwa ṣe ìgbèmí níjà lord back, back me up olúwa ṣe ìgbèjà mi lónìí arise for my help o oh god ogun kan jù yàn lọ bíbélì náà sọ dáfídì sọ pé olúwa gbà mí lọ́wọ́ ogun tó jù mí lọ o ti ṣe gbogbo nǹkan tó mọ̀ ló ti ṣe you have put every effort that you know still lóun fẹ́ kó lọ you have do all your best o ti fi orí o ti fi àdúgbò kan lẹ̀ sọ síbòmíì o ti fi iṣẹ́ mi lẹ̀ o ti gbàdúrà o ti gbàwẹ̀ àwẹ̀ wo ló gbà ọmọ ẹlòmíì mọ blue ẹlòmíì ọ̀gá mọ oríṣiríṣi àwẹ̀ àwẹ̀ máa ń jáde má rọrùn <laughs> oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ni o àgbẹ̀lẹ̀ máa ń rí eléyìí àwẹ̀ dojúbolẹ̀ àwẹ̀ gbójú sókè àdúrà ń kẹsẹ̀ sókè ká gbogbo oríṣiríṣi ló ti gbà sí náà ogun iná ló fi ọlẹ̀ sí ọwọ́ ayé ẹ̀ sọ pé àwọn òkú o ohun tó o fẹ́ ayé ò fẹ́ kó rí that very thing that you are believing God they don't want you to see it wọ́n ní má fọ̀rọ̀ ara ẹ ṣeré Yorùbá ni ọ́ you are you are from Nigeria Nigeria nǹkan bẹ́ẹ̀nbẹ́ tọ́hún tiẹ̀ sọ fún ẹ wọ́n bẹ́ẹ̀ wọ́n nǹkan bẹ́ẹ̀nbẹ́ ohun tí mo mọ̀ ni kò ṣe pé wọ́n ní wọ́n ní I told you I have seen many things kò ń ṣe pé wọ́n ní nǹkan gbẹ́sẹ̀gbẹ́sẹ̀ bẹ́ẹ̀nbẹ́ ẹlòmíì tó fọ̀rọ̀ lọ ayọ̀ sí ẹ ẹlòmíì tó tiẹ̀ sọ fún yóò ti wà ń bẹ̀ ẹlòmíì tá ibi táwọn ìgbé ìgbóyà dé aṣọ fún ẹ pé èmi mo wà ń di ọ̀rọ̀ ẹ gbàgbé ẹ o lọ́bi ọkàn o bá sálọ kutu wẹ̀yìn hallelujah ayé ti na ti ń nani lẹ́gbà láàrẹ̀ gbà ẹ̀ńtọ́ tó ń nàyàn ní ẹgbà tí ò rẹ̀ gbà tí ara rẹ̀ yóò lè ẹlòmíì wọ́n fi ń gun mọ́tò lọ lóru ni nínú bá gbogbo ara máa rò ó lọ́ fi ń ṣe mọ́tò àtẹ̀gùn lọ àwọn ayé tí ń wọlé ilé ẹni tí nǹkan lẹ̀kùn àwọn tó ṣílẹ̀kùn fún tí wọ́n wọlé wá àwọn tí ń jí pátá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀ ni ibi tí wọ́n ti ń kó pátá tán yọ̀ fún tán yẹ̀dọ̀ kí ló fi ń ṣe wọ́n ń jẹ ni àbí báwo ó jẹ́ bí ẹ̀dọ̀ màlúù hallelujah ibi tó ti jáde nìyẹn arógòbògò jẹ́ o àwọn tó wọ̀ pé kán kán pààyàn láì yọ idà láì láì láì mú idà pé màá pa ẹ́ ẹ wo bẹ́ẹ̀ ni àwọn á pa á bẹ́ẹ̀ ni ẹnìkan fẹ́ gbàdúrà olúwa ilé ti lọ ilé ti finish ilé ti wọ́n ti lọ bẹ́ẹ̀ ni ẹ pọ jésù ìwà àjàgà yìí èyí tí ayé gbé sí mi lọ́rùn ohun tí ayé ní kó dúró yìí nú ayé mi àìrọ́mọ tí ayé ní kó dúró olúwa sọ́dà sàn àìrọ́kọ tó ní ayé ní kó dúró that very thing that enemy wanted to stand your life olúwa bìwó olúwa bìwó olúwa bí wó olúwa bí ogun ìwó olúwa bí ogun ìwó pull it down o God pull it down o God mo béèrè fún ìrànlọ́wọ́ ni mo béèrè fún ìgbèníjà ni pull it down o God orúkọ Jésù pull it down o God gbogbo alágbára tó fẹ́ sọ ìrìn àjò ayé ẹ di yẹ̀yẹ́ gbogbo agbára tó fẹ́ kí ìrìn àjò ẹ kó já sófo pull it down o God ní orúkọ Jésù gbogbo ẹni tó ní kò jìyà ń lé ọkọ gbogbo ẹni bó ṣe wọlé bó ṣe wọlé ò ní rí nǹkan kan jáde ńbẹ ìwọ ló dá lọ ò ní mú nǹkan jáde nínú ọkọ yẹn yìí ni pale cider pull it down o God ní orúkọ Jésù gbogbo ẹrù tí ayé dì sí báàgì ìrìn àjò ẹ ní orúkọ Jésù ẹgbẹ́ kúrò pull it down o God somebody lift your voice and pray gbogbo àmì ìdánimọ̀ fún òkùnkùn gbogbo àmì ìdánimọ̀ fún àṣetì every evil mark in your life every mark of failure mark of stagnancy gbogbo àmì tí ayé sásìmì lára èyí tí a ṣètì yìí làbà kánsà tẹ ó yá dáwọ́ dúró gbúàdúà lórúkọ Jésù Kristi olúwa wa ẹ pọ orúkọ Jésù má ṣe orí ọ̀fẹ́ nìṣà i'm going to share the grace ẹ jẹ́ kí ìyàtọ̀ kó dé bá mi látòní lọ let let me experience a great change ìyàtọ̀ tí ayé mi ń fẹ́ olúwa jókòó farahàn that great change that you want to experience ìyàtọ̀ tí ayé ọmọ mi tí mò ń fẹ́ lórí ọmọ mi kó ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ olúwa jẹ́ kí ìyanu mi ṣẹlẹ̀ let my miracle happen má jẹ́ ń wá lásán láàárọ̀ yìí mo gbójú mi sókè sí ọ olúwa ràn mí lọ́wọ́ I look unto you God help me olúwa mo pè ọ́ gbè mí níjà orúkọ Jésù olúwa mo pè ọ́ gbè mí níjà sọ fún Jésù ẹ jẹ́ kí ìyàtọ̀ fún orin kó dé báyé mi ẹ jẹ́ kí ojú mi ríre ẹ jẹ́ kí etí mi náà gbọ́re let me see that good news let me hear that good news ohun tí ọkàn mi ń pòǹgbẹ fún that very thing that my life is crying for ohun tí ayé mi ń béèrè fún that very thing that my life is asking for. Borúkọ Jésù ẹ yàǹda rẹ̀ for me, Release listen to me. Agbára panilójú lórí ẹ̀. That power that suffered your life upon it. Agbára jayé That power that torment your life upon it. That power that don't want to stand. Ẹ borúkọ Jésù. Olúwa bàjẹ́ gbọ́ àdúrà. orúkọ jésù olúwa wa arábìnrin èyìnbó tán yàn tiẹ̀ yìí ẹnìkan mò ń gbàdúrà fún ọ arábìnrin èyìnbó obìnrin obìnrin èyìnbó yìí tán yàn tiẹ̀ yìí aláyànlé èyìnbó yìí tó dó tiẹ̀ lọ́rùn yìí olúwa kó dojú tì àmín ṣàmì dáadáa ọwọ́ kan ọwọ́ ni o ọwọ́ kan ọwọ́ ni o arábìnrin èyìnbó yìí this this person èyí tí eh, ẹ ẹ gbọgbọ pé nàìjíríà ni wọ́n ti wá ṣùgbọ́n ẹ eh, obìnrin tó òyìnbó tó ń finá mọ èyí aláyànlé ni ẹ wò ẹ ẹ tó ń yọ ẹ arábìnrin òyìnbó tó ń yọ ẹ lẹ́nu yìí aláyànlé yìí kó lu akódójútì àmẹ́ ṣàmì dáadáa mo béèrè fún iṣẹ́ fún kò níṣẹ́ ni ẹ ó fi ara ẹ̀ jì fún ìṣubú rẹ̀ ní orúkọ jésù olúwa kó dójútì àmín gbogbo ẹ̀tọ́ rẹ tó gbẹ́sẹ̀ lé olúwa kó gbà kúrò lọ́wọ́ rẹ̀ àmín bẹ́ẹ̀ ni ó sì rí jésù olúwa wa àmín ẹ pọ orúkọ jésù orin elémi lọ́wọ́ orin elémi lọ́wọ́ mo ti fẹ́ sori ọ̀fẹ́ sẹ́. ẹ̀yin tí a lórí ṣáà sọ blessing ẹ ṣe amen. fohùn elémi lọ́wọ́ fohùn elémi lọ́wọ́ ó yá sọ bẹ́ẹ̀. brosondo kırızıca manil be koşando brosondo yaba baba kum dele milo baba kum dele milo o dele milo wa ah. o milo wa o ya o ya o ya ara milo wa Ṣọlá yàtọ̀ sí Ṣọlá Ṣọlá yàtọ̀ sí Ṣọlá ẹ̀yin yìí yẹn lórúkọ Jésù kẹrí ìyanu bá jẹ́ Ṣọlá ni kò bá jẹ́ Ìṣọlá ìyanu kò ṣẹlẹ̀ ìyanu kò ṣẹlẹ̀ ìyanu kò ṣẹlẹ̀ o gbàdúrà fẹ́nìkan i'm praying for somebody ohun tó bọ́ sọnù bẹ́ẹ̀ pé nǹkan jábọ́ lọ́wọ́ èèyàn that thing that whatever thing that you have lost kó ló wa kó dá padà ohun tó jábọ́ lẹ̀ lọ́wọ́ ẹ̀ ọ̀run kó bẹ́ẹ̀ mú kó dá padà fún ẹ̀ that thing that you have lost let God return to you back in a double fold ohun tó jábọ́ lọ́wọ́ ẹ ọ̀run kó dá padà I pray let God restore back to you all what that is yours ohun gbogbo tó sọnù àkókò ni ìgbà ni ọjọ́ ni ọjọ́ orí ni ìṣe ni iṣẹ́ ni ní ohun tó ti bọ́ sọnù tó jábọ́lẹ̀ lọ́wọ́ ẹ ní orúkọ Jésù let God trace it back kólúwa kó gbàbẹ̀ kọjá kóló bẹ́ẹ̀ mú jáde mẹ́ all what that you have lost àkókò ni Lord restore back. God is into restoration business. Let Him restore back your blessing. Kódà ògo tiẹ̀ padà. Kódà àṣeyọrí tiẹ̀ padà. Kódà ìbùkún rẹ padà. Gbogbo èèyàn tí ń bẹ́nu àdúrà ẹ dìde. Rise up today. Olúwalẹ̀ bá sọ̀rọ̀. Ọlọ́run lẹ képe. Ibẹ̀ lẹ gbójú yín sókè sí. Ó yẹ rí àánú gbà. Gbogbo àjàgà. Every bondage. Gbogbo ọwọ́kọ́wọ́. Kó jáde ó yẹ mọ òmìnira àdúrà yìí kò gbà let your prayer be answered ẹ̀rí pàṣẹ àdúrà ẹ̀rí ìbùkún àdúrà kò ní rẹ̀ ọ́ kò ní sú ọ kò ní bàjẹ́ ọlọ́run tó gbójú ẹ sókè sí láàárọ̀ yìí kó ṣe ìrànlọ́wọ́ fún ọ ọlọ́run tó kanlẹ̀ kó àánú wájú rẹ̀ kó o rí gbàṣẹ gbogbo tó ń dààmú ọkàn ní orúkọ jésù gba ìsinmi lórí ẹ gbogbo tó ń bọ̀ lẹ́rù what everything that makes you to be afraid let God of heaven settle it olúwa kó fi ara ẹ̀ jì kó fi ara ẹ̀ kó sọ̀rọ̀ ẹ̀ di mọ̀ fún yín let God reveal himself ẹ fẹ́ rí ọlọ́run ni ẹ fẹ́ gbóhùn ọlọ́run ni ẹ sì fẹ́ rí agbára ọlọ́run ni ẹ fẹ́ rí ọlọ́run tí ẹ fojú rí ẹ fẹ́ kó fi nǹkan tó ṣe òun tẹ́ ẹ fojú rí ó yá bàbá mi ṣe bẹ́ẹ̀ do it o oh God. let it be settled that very thing that trouble your heart for you to know that he is a God let that very thing be settled with everything that you are praying for for you to know that God answers prayer prayer nìkan go ohun tó sọ may you see that miracle may you see that breakthrough Oh yeah, read ìgbàsí àdúrà ẹ rí ògo àdúrà ò ní any power inside her every stress disappear Ina sìgá kó kú iná sìgá kó kú iná sìgá every stress Ina sìgá kó kú every stress ní orúkọ Jésù kó parẹ́ in any area that you have been stressed ibi tó ti dààmú ní orúkọ jíkọ́ lọ́nà kó paná yẹn ò ní dààmú ò ní dààmú ò ní dààmú èéfín ọ̀tá ti ń jó olúwa kó paná èéfín mà èéfín ti ń jó olúwa paná ìfín mọ́ ní orúkọ jésù olúwa paná ìfín paná ìfín kò ní ìsinmi kò láyọ̀ ò ní dààmú mọ́ ò ní sọkún ìyanu tó fẹ́ rí kò rí that miracle that you want to see see it it ìyanu tó fẹ́ gbọ́ gbọ́ that miracle that you want to hear hear ibi tó fẹ́ dé fún ìyanu lọ débẹ̀ go there with everything that you are believing God in this season ohun tó ń ohun kóhun lábẹ́ ọ̀run tó gbọ́ ọlọ́run gbá fún ó yá rí agbára ọlọ́run rí ìyanu ọlọ́run yìí rí ìdáhùn ohun tó sọ kó olúwa kó ẹ lóhùn padà let God reply you kó olúwa kó dá lóhùn padà let God reply you kó olúwa kó dá yín lóhùn padà ọ̀run kó fèsì padà fún yín ní orúkọ let that be reply ọ̀run kó fèsì padà fún yín let that be reply ó ti rí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi olúwa wa àmín ṣàmì lára àmín ṣàmì mo fẹ́ kó sọ ní ìgbà méje sọ pé ọwọ́ olúwa wà lára mi sọ ní ìgbà méje the hand of God is upon me sọ ní ìgbà méje ọwọ́ olúwa wà ní ara mi ọwọ́ olúwa the hand of the Lord is upon me ọwọ́ olúwa wà ní ara mi ọwọ́ olúwa wà ní ara mi ọwọ́ olúwa wà ní ara mi ọwọ́ olúwa wà lára mi ọwọ́ olúwa wà lára mi tọmọtọmọ. ọwọ́ olúwa wà lára mi tọmọtọmọ tayataya tilétilé gbogbo ọwọ́kọ́wọ́ kúrò bẹ́ẹ̀ ni ó sì rí ọwọ́ olúwa wà lára rẹ ọwọ́ olúwa wà lára rẹ ọwọ́ olúwa wà lára látòní lọ ogun ayé ẹ dópin ọwọ́ olúwa wà lára rẹ bẹ́ẹ̀ ni ó sì rí bẹ́ẹ̀ ni ó sì rí ogun rí ọ sá lónìí o ogun rí ọ sá lónìí ọwọ́ olúwa wà lára rẹ ogun rí ọ sá. bẹ́ẹ̀ ni ó sì rí in Jesus name we pray amen amen amen in Jesus name hallelujah praise the Lord you just put in mind that the prayer continue tomorrow uh, lago mẹ́fà six a.m. The English section uh, I always say to you there is no difference between English section and Yoruba section inú orí yàtọ̀ ń bẹ o hallelujah tí o bá yẹn mo like come on kò sí yàtọ̀ ń bẹ Jésù ló ń bá sọ̀rọ̀ sọ bó fẹ́ sọ hallelujah ó ń gbọ́ sọ bó ṣe fẹ́ sọ kó ní tátátá ló ń sọ ó gbọ́ tátátá rẹ hallelujah ìgbàgbọ́ ni kò ju ohun tó pè lédè ìgbà ò bá sọ ju bẹ́ẹ̀ lọ ìgbà is faith kò ń ṣe yorùbá tó sọ <laughs> ó bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ ni is the faith kó sọ tápà gan kó sọ gúnnú ìgbàgbọ́ ìgbàgbọ́ ni is your faith èmi ò rí àtọ̀ bẹ́ẹ̀ hallelujah bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. the Lord will help us in Jesus' name. So 6 a.m. Um, tomorrow, and the Lord will go bless you and do great things for you. And this okay, this week is this week is second week. So this Thursday, I'll be praying for everyone that trusting God for the fruit of the womb. Second week, really, I believe so. Yeah. So Thursday, late, I go along, and also the Lord Jehovah God will help us in Jesus' name. So kato The Lord Jehovah God will bless. So let's share the grace together. orí ọ̀fẹ́ Jésù la wa bẹ́ẹ̀ ṣe ń jáde ẹ̀ ní jáde sọ́wọ́ ikú o ẹ̀ sì ní jáde sọ́wọ́ àrùn ìjáde yẹn jáde sọ́wọ́ eré ẹ̀ sì jáde sọ́wọ́ orí ọ̀fẹ́ you are going out today in this week the Lord will go with you accident ò ní ṣẹlẹ̀ ọkọ̀ ò ní jam gbogbo ìrìn àjò gbogbo kó lu àkóbọ ọ̀rìn gbogbo ẹrù tó ti dì kò ní bàjẹ́ ibi tó sanwó sí tó ti expect ìyanu kó ṣẹlẹ̀ lórúkọ Jésù kọ́nà kó gbẹ̀tọ́ ẹ̀fẹ́ gbogbo ẹ̀tọ́ tó ti bọ́ wá kọ́lọ́run kó gbà ó expectation yẹn lórúkọ jésù mi tó fi owó yẹn sí ohun tó ń ṣe yẹn kò ní bàjẹ́ bẹ́ẹ̀ ni ó sì rí wàá parí ẹ̀ ojú àṣìrírí yẹn o ẹ ò lórúkọ wàá parí ẹ̀ ojú rẹ yóò sì rí o o ò ní ṣe tán kó o mọ jẹ́ ń bẹ̀ wàá jẹ́ ń bẹ̀ á sì dùn mọ́ á sì bá ọ kalẹ̀ ẹni tí ń rò pé kó ṣe kó o mọ jẹ ní orúkọ jésù ní kí ọlọ́run wáṣẹ́ fún ẹni tó ń tó ń rò pé kó ṣe tán pé kó má wàá jẹ́ ń bẹ̀ o o ní kí ọlọ́run wá iṣẹ́ ńlá fún ìwọ bọ́rọ̀ ogun yẹn o bẹ́ẹ̀ ni ó sì rí jésù olúwa wa àmín àmín àmín wa amen, amen. amin amin thank you for being here thank you god bless you see you god bless you see you in the morning six a.m god bless you bye bye.